أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أريكم فولان الله أترى لكي يولان با أترى جنجة الله با فواسيو أجودا النبي صلى الله عليه وسلم أترى النبي صلى الله عليه وسلم أترى صحابة النبي sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọmọlẹ́yà nabi sallallahu alayhi wa sallam ila yawmin la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim títí di ọjọ́ gbẹdọ̀ kìyàmà ọjọ́ tó yá sí pé la yanfa'u malun wala àwọn dúkìá téèyàn ní kò ní sí aláǹfààní ọjọ́ náà àwọn ọmọ téèyàn bí bó ṣe wù kí wọ́n jẹ́ ní ọlọ́run ọba tó kò láǹfààní téèyàn bá ti rin ojú ọ̀nà tọ́lọ́run ọba téèyàn bá ti jẹ́ ní ọlọ́run ọba téèyàn bá ti jẹ́ mùsùlùmí. illa man ata Allah bi qalbin salim. àyàfi ẹni tó bá wá pẹ̀lú ọkàn tó mọ́ tó bá wá bá ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ irú ẹni báyìí òun náà ni ọlá lọ́dọ̀ ọlọ́run ọba. Naam ya ikhwanana ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò síwájú kí a tó yà díẹ̀. òun náà ni ọ̀rọ̀ ìtumọ̀ sí èdè yorùbá ọ̀rọ̀ tí sheikh yahya alhajuri yahya ibn ali alhajuri ọ̀rọ̀ tí wọ́n sọ lórí muhammad bin ali jabata tó jẹ́ ọkùnrin asọ nínú yìí ọ̀rọ̀ tí sheikh yahya alhajuri tí wọ́n sọ lórí ọkùnrin náà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn nípa àkídà tí ọkùnrin náà tó ń pèpè sí ó ní à ń ṣàlàyé lọ. ọ̀rọ̀ náà àni wọ́n ti sọ láti ọdún tó pẹ́ sẹ́yìn òun náà ni wọ́n ti sọ̀rọ̀ náà tó yẹ pé àlàǹfààní láti lè tu sí èdè Yorùbá fún wa láti gbà yẹn tí àwọn nǹkan tó ń já ara yẹn ráyìn lórí ọkùnrin Muhammadu bin Ali Jabata yìí àwọn sọkúsọ tó ń sọ àwọn ìtayọ àlá rẹ̀ àwọn àṣejù ẹ̀ àwọn ìdá manhajuru ìdá ojú ọ̀nà ahlu sunnah wal jama'a rú àti ìta àwọn èèyàn jẹ́ ìmọ̀ sàfitì sójú ọ̀nà ahlu sunnah tí ojú ọ̀nà ahlu sunnah mọ́kú mbẹ́ tó ń ṣe káàkiri ilé ìlọ́wọ́ alùpùpù jẹ́ sí pé kí á na ọ̀rọ̀ yìí síta láti tú sí èdè abínibí wa fún gbogbo ẹnikẹ́ni tí ó láǹfààní àti gbọ́ èdè lárúbáwá tí wọ́n fi sọ̀rọ̀ náà. ibi táwa bá ọ̀rọ̀ náà dé òun náà ni ọ̀rọ̀ al-udhr jahl wípé sí nínú ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ti òṣùwọ̀n tí anabi sallallahu alayhi wa tí ó gbé kalẹ̀ tó gbà wá látọ̀dọ̀ ọlọ́wọ́ ìjó wọlé ìjọba àdékẹ́lá ṣe yóò máa bá àwọn èèyàn lò lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú wípé wọ́n jẹ́ aláìmọ̀kan sọ́lọ́mọ bá àdékẹ́lá ọmọ forí jíyàn tó bá jẹ́ sí pé irú ẹni báyìí ti jẹ́ aláìmọ̀kan nípa àwọn òfin ọlọ́wọ́n ba àwọn ọ̀ràn yẹn ọlọ́wọ́n ba àwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá làbọ́ lọ́rùn àtàwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá tí ó kọ̀ fún tó bá jẹ́ aláìmọ̀kan nípa àwọn òfin wọ̀nyí tó fi wá kú sórí àìmọ̀kan yìí tí èsì kó ṣe gírímọ́ńká ìsọ́lọ́wọ́n bá tí èsì kó ṣe ìgbẹ́rùgbẹ́rí sọ́lọ́wọ́n bá tí èsì pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló mú ọlọ́wọ́n bá àbóhun ló mú ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá kọ̀ fún bí kọ́ mọ́ ṣe ǹjẹ́ ọlọ́wọ́n bá àlékẹ́lá ṣe yóò bójú àánú wo yàn lọ́jọ́ gbẹdẹ̀ kìyà téèyàn bá jẹ aláìmọ̀kan yìí tọ́lọ́wọ́n bá àlékẹ́lá wá ti tóbi báyìí tọ́lọ́wọ́n bá ò ní fìyà jẹ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ò ní fi wọná nítorí kọjá kíni o torí kọjá lọ́wọ́ nítorí pé ọ̀rọ̀ Rasheed Mustapha Abubeji kó tó di pé ọ̀rọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kó tó di pé ó wọlé eléyìí tí ó wá mú wa láti tẹ ìmọ́lẹ̀ sí di ìṣẹ̀lẹ̀ náà nítorí kí ọmọ parọ́ fún àlùmọ́ àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ rẹ̀ kọ́mọ́ bá máa ta àlùmọ̀ yìí jẹ lórí wa ọ̀daràn tí wọ́n ń wù lórí wa àìlẹ́kọ̀ọ́ tí wọ́n ń wù lórí ìwà tó tako ìwà ahlu sunna ìwà tó tako kìtàbà àti sunna tí wọ́n ń wù tí wọ́n ti torí ẹ̀ tọ́lọ́mọba àlíkẹ́ wá jẹ́ pẹrẹ wọn pẹ̀lú pé wọ́n rí ẹ̀wọ̀n he. Naam insha Allah ta'ala máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ al-'udhr bil-jahl tá n bá lọ. tí a bá gbàgbé à ń ṣe àgbéyẹ̀wò tíra adwa'ul bayan fi idahi al-Qur'an bil-Qur'an ti di sheikh Muhammad al-Amin al-Shinqiti tíra náà ni à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórí ọ̀rọ̀ al-'udhr lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ ìmọ̀ kan wọlé gẹ́gẹ́ bí àwíjàre fún yẹn níwájú ọlọ́run ọba àbí òwọlé sorry ìjà ìmọ̀ká wọlé gẹ́gẹ́ bí àwíjàre fún yẹn lọ́jọ́ gbé alkiyama níwájú ọlọ́run ọba àbí òwọlé tó Sheikh Yahya Al-Hajuri wọ́n ní kí wọ́n ní ká bá fẹ́ wo ìfọ́síwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ yìí ká lọ wo àwọn tíra méjèèjì yìí tíra Adwa'ul Bayan fi Qur'an bil Qur'an bákan náà kí aláwo eh, tafsir bin kathir a rí àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ méjèèjì tó ilé lọ́fà láfi lọ sí tíra láfi kọ́kọ́ sàgbéyẹ̀wò tíra tafsiru muhammad muhammad ibn amin ashinqiti muhammad amin ashinqiti tí wọ́n pè ní adwa al fi idahi quran bil-qur'an. Naam lẹ́yìn tí a ti mú àwọn ẹ̀rí méjì wá ẹ̀rí àwọn tó ń sọ wípé àwíjàre àbí àìmọ̀kan yóò máa jẹ́ àwíjàre fún yẹn wájú ọlọ́run ba yóò máa jẹ́ àwíjàre tọ́lọ́run ọba nìkan lọ́tẹ̀wọ́ gbà lọ́wọ́ ẹrú lọ́jọ́ gbọdọ̀ kìyàmà tọ́lọ́run ọba nìkan ló ti torí báyìí tí ò ní jẹ́yà amẹ́rin wọn wá bakara awọn àwọn tó ní àwíjàre òní jẹ́ àìmọ̀kan òní jẹ́ àwíjàre fún ẹ̀dá lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékẹ́ láti ọwọ́ gba lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ gbọdọ̀ kìyàmà tí ó bí ẹ̀rí àwọn méjèèjì àti mú wa ni ibi tí àwọn méjèèjì ń fọ èsì lórí ẹ̀rí tí apá kìíní àtàpá kejì wọn mú wa. òun kálukú ló lé ṣìtọ́fọ̀ lórí àwọn ẹ̀rí tí wọ́n mú wá pé ẹ̀rí tẹ́yìn mú wá o nǹkan tá a fi sọ pé ẹ̀rí yóò wọlé òun náà nítorí àwọn nǹkan báyìí torí àwọn nǹkan báyìí so wọ́n fọ apá kìíní wọn àtàpẹ́ kejì wọn wọ́n fọ ìsì lórí àwọn ẹ̀rí náà. Naam. قل وممن ذهب إلى أهل إلى أن أهل إلى أن أهل الفترة الذين ماتوا على الكفر في النار النووي في شرح مسلم وحكى عليه القرافي في شرح التنقيح الإجماع àti قبيبي نجو قطع tá a وأجاب أهل هذا القول عن wa عن قوله تعالى àwọn tí wọ́n gbà wípé àwíjàre àbí àìmọ̀ká ò ní jáwíjàre fún yẹn níwájú ọlọ́run ọba lọ́jọ́ gbéra kìyàmà tí ó wá mú yẹn là nínú yẹn ọlọ́run ọba àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n fèsì lórí ẹ̀rí àwọn tí wọ́n sọ pé béèyàn bá jẹ́ láìmọ̀kan nípa àwọn òfin ọlọ́run ọba kan tó fi kú lórí àìmọ̀kan wọ̀nyí ọlọ́run ọba àlékọ́lọ́ sàmójúkú àwọn tó láì mọ̀kan ò wọlé wọ́n fèsì lórí ẹ̀ àkọ́kọ́ wọ́n fèsì lórí àyà tó sọ pé wa ma kunna mu'abbidina hatta nab'atha rasula àyà tó náà ní àwọn ọlọ́wọ́n ọba àjẹni tó máa ń jẹ àwọn èèyàn níyà àyàfi lẹ́yìn tá a bá gbé òjíṣẹ́ dìde sí wọn àníjà àwọn èèyàn níyà títí tá a fi gbé òjíṣẹ́ dìde sí wọn tábà gbójúṣe dìde wọn òjíṣẹ́ dìde sí wọn tábà wá takú ìgbà yẹn láti máa fìyà jẹ wọn. ó fẹ́ ọ èsì lórí ẹ̀ lọ́nà ọ̀nà mẹ́rin òun náà gbà fọ èsì lórí ẹ̀. ọ̀nà alákọ̀ọ́kọ́ al-awwal anna ta'dhib al-manfiya fi qawlihi wa ma kunna mu'adhibina al-aya wa amsalha. wọ́n ní èsì alákọ̀ọ́kọ́ lórí àyà yìí wípé ìjẹníyà tí ọlọ́run bá àríkẹ́lá ń gbé kúò nínú àyà tí ó sọ pé wà máa kún náà máa zibin títí dé parí àyà náà tọ́lọ́run bá ní àjẹni tí máa ń jẹ àwọn èèyàn yà lórí aburú tó bá ṣe títí tá a fi gbé òjíṣẹ́ dìde sí wọn tí wọ́n wá takú. wọ́n ní ìjẹni níyà tọ́lọ́run bá àríkẹ́lá ń gbé kúò nínú ọ̀rọ̀ yìí àtàwọn ilé ìtọ́jọrú ẹ̀ tá a ti mú wá minal ayat nínú àwọn ayat tí a ti ṣáájú mú wá innama huwa at-ta'dhibu dunyawi innama huwa at-ta'dhibu dunyawi wọ́n ní tọ́lọ́mọba ìyá tọ́lọ́mọba àdíkẹ́ lóhùn ní fi jẹ wọ́n òun náà ni ìyá tayé lọ́lọ́mọba ń sọ nínú àyà náà ìyá tọ́lọ́mọba àdíkẹ́ lá ní fi jẹ wọ́n nínú àyà náà pé ìyá tayé ni kì í sí ìyá ìyá kọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ òní pa wọ́n rẹ́ nílé ayé ọlọ́wọ́n bá àlékẹ́lẹ́ òní kó parun bá wọn nílé ayé lọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ ń sọ wípé òun ní fi jẹ wọ́n kì í ṣe tàlùkìyàmà. wọ́n ní kàmá wákọ̀ àfi dúnìyà minal azabi bi qawmi nuuhi wọ́n ní rẹ́ bó ṣe ṣẹlẹ̀ nílé ayé ìyà tọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ sọ̀kalẹ̀ lé àwọn ìjọ núùsù lórí wọ́n ní irú ìyà yẹn lọ́wọ́n bá àlékẹ́lẹ́ òun ní fi jẹ wọ́n àyàfìgbà tó wọn bá gbójú jẹ́ jùlé sí wọn tó bá yarí tán takú. wa qawmi Hud irú ìyàtọ̀ lọ́wọ́ bá adékẹ́lá fi jọ tó fi jẹ ìjọ Hud lọ́wọ́ bá adékẹ́lá lòun ní fi jẹrú wọn. wa qawmi Salih irú ìyàtọ̀ fi jọ ìjọ Salih lọ́wọ́ fi ní jẹ wọn irú yàtọ̀ náà bá fi jẹ wọn láyé yìí lọ́wọ́ bá ní òun ní fi jẹ́rọ àwọn báyìí wọ́n ní wà ìdán wọ́n tó bá rí báyìí fala yunafi dhalika ta'dhiba fil akhirah wọ́n ní eléyìí báyìí kò ta kó kọ́ lọ́wọ́ bá lè kéré onífi àjẹ wọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà àwọn aláìmọ̀kan tí wọ́n ṣe nǹkan tí Ọlọ́run bá lè kéré tí ó fi díyà jẹ wọn wọ́n ní àyà yìí ọ̀ta kókó wọn níjìyà lọ́jọ́ gbé ọ̀kìyàmà ní tó ń takò ní tọ́lọ́ ọba àríkẹ́lá ń gbé kúrò fún wọn òun náà níyà ta ayé kọ́ lóun ní fi jẹ wọn. ونسب هذا القول القرطبي وأبو حيان والشوكاني وغيرهم في تفاسيرهم إلى الجمهور ولي الإمام القرطبي أتي أبو حيان أتي الشوكاني ولي أتامتو يا wọ́n ní wọ́n ṣe àfitì gbólóhùn yìí nínú tàfàsírù wọn nínú tíra tẹ̀fsírù wọn wọ́n ṣe àfitì gbólóhùn yìí pé gbólóhùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nìyẹn pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gbà wípé ìyàtọ̀ lọ́wọ́ bá àdékẹ́lá ń gbé kó kó ní fi jẹ wọ́n àwọn aláìmọ̀kẹ́ yìí pé ìyà ayé ni kì í ṣe yàlùkìyàmà. wal wajhu thani wọ́n ní ojú pọ̀nà أن محل العبر بالفترة المنصوصة في قوله وني أجوكم على جيني بك أتوكي أي ìfúnni ní àwíjàre pẹ̀lú wípé èèyàn sẹ̀mí lásìkò kan tọ́lọ́wọ́n bá àlékẹ́lá ògbójúṣẹ́ kàdìdé tọ́lọ́wọ́n bá ń sọ nínú gbólóhùn ọlọ́wọ́n bá yí pé wa ma kunna mu'adhibina al-aya tọ́lọ́wọ́n bá àlékẹ́lá pé àníbíyà jẹ́ èèyàn kankan àgbàtà bá gbójúṣẹ́ dìde sí i wọ́n ní wa amsaliha àti irú àwọn àyà tó jọba yìí fi ghayri al-wadih alladhi la yakhfa ala adna aqil wa amma al-wadih alladhi la yakhfa ala man indahu aql ka ibarati al-awthan fala yu'dharu fihi ahadun ní èsì ẹlẹ́kejì ni pé nínú àwọn àlè ò bá clear nínú àwọn àlámàrí tí ẹ bá ṣe àlámàrí tó fojú hàn tọ́jẹ́ sí pé àwọn àlámàrí yìí tó fojú hàn tọ́jẹ́ pé kò lè pamọ́ sẹ́ni kankan tó ní làákàyè tó bá yẹ pé àwọn àlámàrí báyìí náà bá kó sí ọlọ́wọ́n bá ń sọ tó bá yẹ pé àwọn aláìmọ̀ká nǹkan tí wọ́n ṣe láburú tó bá yẹ pé àlámàrí kan ni tọ́jẹ́ kò hàn débi pé gbogbo èèyàn kọ́ ni wọ́n mọ̀ sáburú pàápàá jùlọ tọ́jẹ́ sí pé kò hàn débi wípé àwọn tí kìí ṣe tó ń gbé ó hàn débi wípé gbogbo ẹni tó bá nílà káyọ̀ tì mọ̀ pé ọlọ́run ọmọ ọ̀fẹ́ ilé ìbáyìí kọ́ wọ́n ní kankan kó pamọ́ púpọ̀ ni tó ń gbé kódà kìí ṣe gbogbo yẹn ló lè mọ̀ àyàfi àwọn tó bá yẹ pé wọ́n bá nílà káyọ̀ gidi gan wọ́n nílò àwọn àlámọ̀rí báyìí ọlọ́run ọba ìdíkẹ́lá sọ fún òun ní fìyà jẹ̀yìn lórí pé àlámọ̀rí tí ò bá hàn tí ẹ bá ṣe tó gbajúmọ̀ tí èsè ń tí tí èsè ń tí gbogbo èèyàn tí gbogbo èèyàn mọ̀ tí gbogbo tó nílà káyọ̀ mọ̀ pé káì àwọn ẹ̀ka ti mọ̀ pọ́lọ́mọ̀ bá lékelé ọ̀fẹ́ ru eléyìí wọ́n ní kì í ṣe rán àlámọ̀rí báyìí lọ́nà sọ àfọwọ́n àlámọ̀rí tó bá pamọ́. wọ́n ní gẹ́gẹ́ bí ibadati awsal wọ́n ní ka ibadati awsal gẹ́gẹ́ bí kéèyàn máa jọ́sìn fún òòsà ń sìn kéèyàn máa forí kalẹ̀ kéèyàn máa ṣe jọ́sìn fún òòsà Ṣàngó ni Ògún ni Ọbàtálá ni òkúta ni igi ni sàárè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn tó bá ní làákàyè ló ti mọ̀ pé ilé báyìí ọ̀dà ilé nǹkan tó fojú hàn lélẹ́ pẹ́ bọ ni ẹtí ọ̀dà sáwọn yìí sì nǹkan tó fojú hàn nìyẹn pé ẹ bọ ni wọ́n nílò àwọn tó clear báyìí kọ́ lọ́wọ́ bá àdékẹ́lá ń sọ yí pé òun ò ní fìyà jẹ ẹ̀ lé lórí nínú àyà yìí pé àwọn àlámàrí tó yẹ pé ó pamọ́ tó yẹ pé kìí hàn sí gbogbo èèyàn lẹ́bọ wọ́n nílò àwọn ìyẹn lọ́wọ́ bá àdékẹ́lá ní pé àwọn tó bá kó sírò àwọn àlámàrí báyìí tí wọ́n sì já láì màkan ọlọ́run ní fìyà jẹ wọn. wọ́n ní àmọ́ irú àwọn káforíkalẹ̀ fóòsà káma jọ́sìn fóòsà wọ́n ní irú àwọn báyìí kò sẹ́ni kankan tọ́lọ́run bá lékelé fún ní ẹsikíìsì lórí ẹ̀ kò sẹ́ni kankan tọ́lọ́run bá lékelé fojú àánú wò pa láì màkan lórí ẹ̀. لأن الكفار يقرون بأن الله هو ربهم wọ́n ní torí pé àwọn kèfèrí gan àwọn náà fi rinlẹ̀ wọ́n gbà wọlé pé ọlọ́run ọba lọ́ba tó dá wọn ọlọ́run ọba tó ń pèsè jẹ ẹ̀mú fún wọn ọlọ́run ọba lọba tí ń dáàbò bò wọn ọlọ́run ọba lọba tí ń sọ òjò kalẹ̀ láti sánmà gbogbo tàwíṣídù rùbùbíyà gbogbo tàwíṣídù rùbùbíyà àwọn kèfèrí kẹfìrin ilẹ̀ kọ́lọ̀ nìkan ní ṣe àwọn sí ọlọ́run kò dàrú mọ́ àwọn kèfèrí lóru kò dàrú mọ́ àwọn kèfèrí lójú kọ́lọ̀ wọ́n ní لأن الكفار يقرون بأن الله ربهم الخالق الرازق النافع الضار ìpọ́lọ̀ ọba lọba tí dẹ́dà ọba tí pèsè àdísìkí fẹ́dà ọba tí ó ń ṣe oore fún ẹ̀dá tó ń sàǹfààní fẹ́dà ọba tó ń kónira báyàn gbogbo àwọn kèfèrí náà gba ilé ìwọlé ويتحققون كل تحقق أن الأوثان لا تقدر على جلب نفع ولا على دفع ضر wọ́n ní wọ́n dẹ̀ ó dẹ̀ dá wọn lójú ní ìdálójú tí ó dógóńgó ní ìdájójú tí tó fojú hàn wípé àwọn òòṣà wọn ní kápá láti fa oore wá fún èèyàn ó dá wọn lójú bẹ́ẹ̀ páwọn òòṣà wọn táwọn ń sìn gan wọ́n mọ̀ pé kò lè fún àwọn kò lè fa wọn lóore kò lè fa oore wá bá wọn wọ́n dẹ̀ mọ̀ pé kò lè ti aburú dànù fáwọn kò lè tí ìnira kò lè gbé ìnira kúrò fáwọn ọláwọn náà mọ̀ bẹ́ẹ̀ tó dá wọn lójú. kàmá qala an qawmi ibrahima aleyhi wa ala nabiyyina as-salatu was-salam. gẹ́gẹ́ bí ọlọ́run bá rí kẹ́rin sọ nípa ìjọ anabi ibrahim kọ́lọ́run bá kó bá wa kí ó bá wa pa anabi ibrahim àti anabi wa muhammad sallallahu alayhi kó bá wa pa wọ́n pọ̀ kẹ́ kọ́lọ́run bá kó bá wa ṣe àlàáfíà fún wọn lápapọ̀. ọlọ́run bá rí ma ha'ula'i yantiqun ọlọ́ọ̀bá láwọn àjọ anabi ibrahim wọ́n sọ fún anabi ibrahim nígbà tí ó àwọn òòṣà wọn yẹ́kẹ́yẹ́kẹ́ tí àwọn wọn tó rún àwọn wọn jégéjégé anabi ibrahim bàtà ibrahim wọn sọ fún wọn yìí pé tó ń bi anabi ibrahim lè pé ta ló eléyìí ta ẹbí wọn ṣe bá lọ́wọ́ bá yín tẹ̀ ń jọ́sìn fún tẹ̀ ń ké pè nìyẹn ẹbí wọn yẹ ká lè sọ àwọn wọn yẹ ká lè tú àṣírí ẹni tó dẹrù eléwò fún sí wọn. àwọn ìjọ anábì Ibrahim ń dá olóhùn pé laqad alimta ma awula yantiqun a Ibrahim ṣé bí wọn náà ti mọ̀ páwọn kìnìún wọ̀nyí sọ̀rọ̀ so ó tún sáwọn gánmà yìí pé táwọn ń sìn nǹkan o nǹkan tí ò lè sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ lé yóò lè sọ ẹni tó ka burúkú bèlè tí ó lè dé àwọn nǹkan tí wọ́n ń fún làwọn Ibrahim dẹ ó sì dé bẹ́ẹ̀ ó sì wọn ká yẹlẹyẹlẹ wọn lè dìfẹ́ǹdì ara wọn wọn lè dáàbò bora wọn kó ń bi aburú àbí kó ń bi ìnira sáré Ibrahim fẹ́ kàn wọn táwọn wọ̀nyí ni wọ́n láǹfààní àti bo àwọn tí ń sìn wọn kó aburú. Ah, a ó túmọ̀ nípa àwọn náà mọ̀ páwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ò lágbára ni wọn. wàkàmà jẹ́ àti àyàtò kùránìyàtò bìkásọ̀rọ̀tìn bí annahum waqta shada'id yukhlisuna ad-du'a lillahi wahdah wọ́n ní ẹbí alukur'an ti gbé wa alukur'an wa àwọn àyà tó pọ̀ wá nínú alukur'an àwọn àyà tó pọ̀ ló wá nínú alukur'an wípé àwọn kèfèrí lásìkò tí araba ni wọn lásìkò wàhálà lásìkò nira wọn a máa pe ọlọ́run ọba nìkan láì dá nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè lè ilmihim anna ghayrahu la yanfa'u wa la yadur wọ́n ní torí pé wọ́n máa pẹ́ lòmíì tó yàtọ̀ fọlọ́run ọba kò lè ṣàǹfààní kò sì lè kónira báyẹn wọ́n máa pọ́lọ́run nìkan ló lè ṣèyàn láǹfààní òun nìkan ló lè kónira báyẹn nítorí rẹ̀ jẹ́ pé tọ́ba àwọn ẹbọ àwọn kèfèrí kúfùrù ìjẹ́ kìí ṣe kèfèrí àwọn kèfèrí ta yé òde òní ó gbópọn ju tàwọn kèfèrí ayé ànábì lọ. àwọn kèfèrí ayé ànábì sábà wà nù wàhálà sábà wà nù dààmú ọlọ́run nìkan ni wọ́n máa ké pè torí wọ́n mọ̀ yìí pé kò sẹ́ni kankan tó lè yọ àwọn kúrò níbi aburú táwọn wà yẹn kò sẹ́ni kankan tó lè kónira bá ní kò sẹ́ni tó lè rani lọ́wọ́ tó lè ṣe láǹfààní àyàfọ́ ọlọ́run bá nìkan àmọ́ wọn ti èfèrí àsìkò tiwa yìí àtàsìkò tára ni wọn àtàsìkò tára jẹ wọn àti gbogbo gbà náà máa ń ṣẹbọ kódà àtàsìkò tára bá ni wọn ẹ rí wípé ètò wọn máa pè ní nǹkan mi yàtọ̀ fọlọ́wọn ba ẹlòmíín nù wọn ó lè máa pe Jesus bóyá mọ́tò fẹ́ last gen jínsìn blood of Jesus ni wọ́n máa pè ẹlòmíín sì ni ó lè máa pe búlálà búlálà búlálà búlálà ẹlòmíì sì ní ó lè máa pé níyàs níyàs níyàs níyàs nígbà tí wàhálà bá dé bá. ẹnu wọn ní mọ ẹnu wọn ó ya ahmed ya ahmed tijani ya ahmed tijani agisni yọmí kónú wàhálà yìí yọmí kónú wàhálà yìí ẹlòmíì lè máa pé àwọlù àwọlù <laughs> wọ́n ní tọ́ka fi lè wọ́ọ̀lù àwọn tí wọ́n ń pè yí gan wọ́n ti kú yàtọ̀ fún Ànábì Ìsá nìkan òun nìkan ni ò tí kú àmọ́ gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn ń pè gbogbo wọn ló ti kú kò yé báyìí nìsín láwọn gan ẹ̀yin wá ń pè wọ́n pé ká kẹ́yìn kú <laughs> làákàyè sì ń bẹ báyìí sá. wàláhì ń tó dájú ni pé bá àǹkàlè kò sí làákàyè kankan nígbà tí wọ́n ń pe ẹni tó ti kú ibẹ̀ kọ́ lọ kọ́ yọ kú omi kí wọ́n má kú òun lágbára àti yẹkú lórí ẹ̀ lòun kú Sọ lágbára àti yẹkú lórí ẹ̀ lòun kú àwọn òkú ni wọ́n wá ń pè mí kọ́ yẹ ọba dá ni tọrùn ẹ̀ lẹ́kọ̀ọ́ wò ṣé bí sèyàn bá fẹ́ pe ẹnìyẹn bí kọ́yọ̀ yẹn kú òbí ikú ṣé ni tí èkú lọ́yẹ̀ kéèyàn pè ẹni tí kò kápá lórí ẹ̀ òun lẹ́bẹ̀ tí kú àbí. kí ìwọ tí kú ọ̀kápá rẹ̀ yìí <laughs> mọ́lẹ́ àtàwọn ọmọ méjèèjì kú kápá èmi náà ìwọ wá ń pe ẹni tí kú ti kápá rẹ̀ tí kú ti gbé sẹ́lẹ̀ òní òun ni kọ́ yọ ẹ́ kú òbí ikú. láṣà kà pé ìwọ àwọn kèfèrí jọ̀wọ́ kì í ṣe báyìí. fàyíza rọ́kìbù filfulk ọlọ́run bá lẹ́kẹ́lẹ́ jẹ́ kó yé wa nínú alukur'an quran chapter twenty nine verse sixty five fàyíza rọ́kìbù filfulk ọlọ́run bá ní àwọn kèfèrí wọ̀nyí àwọn ọ̀sẹ́bọ tán bá gun ọkọ̀ ojú omi tí ìjíwá bẹ̀rẹ̀ sí máa jà lórí ọkọ̀ ojú omi tọkọ̀ fẹ́ dànù tó ti dáàrin agbami sẹ́mi pé wàhálà ti dé nìyẹn. lásìkò yẹn ọkọ̀ ojú omi tí wọ́n ń lò ń gbà yẹn òun náà lè dáwọ́ máa ń pè ní kéno. ṣé báyìí nìyí nígbà tí ìjì bá dé afẹ́fẹ́ orí omi bá dé tí wave bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ lórí omi wave àwọn tó bá wà nù ọkọ̀ ojú omi wọ́n ti mọ̀ yí pé àwọn ti wà ní ẹsẹ̀ kan ayé tàbí ká sọ pé ẹsẹ̀ àbọ̀ ayé ẹsẹ̀ kan àbọ̀ àlìkìyàmà wọ́n ti wà nínú ipò yẹn kìí ṣe ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ẹsẹ̀ kan ẹsẹ̀ àbọ̀ ayé yìí kan àbọ̀ àlìkìyàmà náà ti wà ń gbà yẹn. tẹ́ ẹ wo wájú omi kan sámà ni ẹ rí kankan àbọ̀ omi bí tó ti pàdé pẹ̀lú sámà lójú yín lọ́ọ̀kan ẹ wọ ẹ̀yìn omi kan sámà ẹ bẹ̀ gbé ọ̀tọ̀ ẹ gbé òsì kò síbi kankan ju lọ ẹ dákun bẹ́ẹ̀ bá máa wẹ̀ náà láì ní dẹja ẹja gan ìwẹ̀ tó bá wọn ẹja gan ò ní ìwẹ̀ tó bá wọn lójúmọ́ nítorí lẹ mẹ́ja cover distance yẹn ni pé tẹ̀ǹpẹ́ja òun ọlọ́run bá dáa kọ́ máa gbénú omi tó bá rin díẹ̀ lónìí ó tún lè rin díẹ̀ lọ́la ó lè survive bẹ́ẹ̀ àmọ́ wọ́n tiẹ̀ ó lè survive ní omi for for long period of time fún àsìkò tó pẹ́ ó kàn lè survive for a while fún àsìkò díẹ̀ ni tó bá ti yá tó bá ti lè kọjá agbára rẹ agbára ó pin ni wàhálà ó dé àwọn kèfèrí wọ̀nyí tá a bá wà nù omi tí wa bẹrẹ sí máa jà lórí omi tọkọ̀ ofe jano. ọlọrin dá ẹ̀wù lọ́ha mukhlisina lahu ddin ọlọ́run ọba nìkan ni máa pè láì já nǹkan kan mí mọ́ ọba nínú àdúrà ọlọ́run nìkan ni wọ́n máa báwọn kèfèrí john ṣe rí nìyẹn a jẹ́ kí wọ́n gbà wípé táwọn bá wà nù wàhálà wọ́n gbà wípé kọ̀sẹ́ni tó lè yọ àwọn àfọlọ́wọ́n bá ìgbà wọn náà máa ń ṣẹbọ jẹ̀mọ́ ìgbà tára bá jẹ̀ wọ́n tí wọn bá rí wàhálà kankan ìgbà ẹnu ọmọ wa ìgbà ẹnu ọmọ ta yọ àlà tán yóò tán ìgbà táwọn bá yóò tán náà wọ́n wá bẹ́kùn bẹ́kùn kiri àmọ́ wọn àtàyè ìsìn àtìgbà tán yóò àtìgbà tí wọn yóò kò sígbà táwọn òkè ń dáràn ọ̀daràn làwọn kèfèrí ayé ìsìn wọ́n yóò wọn yóò wọ́n máa dáràn káàkiri ni wọ́n ní bákan náà wà kọ́ọ̀lì yìí àti pé lọ́wọ́ tó yẹ pé wà yìí náà kò ṣí ẹ̀hùn mọ́ọ̀dùn kàdúlẹ̀ dá ẹ̀wù lọ́ọ̀hà. فإذا آه وإذا غشيهم آه وإذا غشيهم آه وإذا غشيهم موج كالذلل دعوا الله مخلصين له الدين الله بني tí wọ́n bá ti tí máójù ìjì tó bá bò wọ́n dàrú nínú odò gẹ́gẹ́ bí ẹ̀sùjò ṣe máa ń bolẹ̀ yẹn tíjì bá bò wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba nìkan ni wọ́n máa pè lẹ́ni tó yẹ kí wọ́n ṣe àfọ̀mọ́ dùn áhù wọn fún ọlọ́run ọba nìkan wọn ní pé nǹkan kan mí papọ̀ ọlọ́run ọba mọ́. wọ́n ní wa qawlihi wa idha massakumu durru في البحر ضل ما ضل من تدعون إلا إياه الله باني تبتي إني ربا موي tí aburú bá gba yín mú tí ìnira bá kàn yín lórí omi ọlọ́run ọba nìkan gbogbo àwọn nǹkan míì tẹ́ ń pè yàtọ̀ fún ọlọ́run ọba yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́gbàgbé ọlọ́run ọba nìkan ló kù tẹ́ máa pè yẹn nípe nǹkan yìí mọ́. ìlànà ìdí zálì kamel ayat wọ́n ní àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó pọ̀ walakin al-kuffar ghalatu anfusahum li shiddati ta'assubihim li awthanihim فزعموا أنها تقربهم إلى الله زلفى وأنها شفعاهم عند الله مع أن العقل يقطع بنفي ذلك ويا ما كفري وسياسي nítorí wípé wọ́n ní ìfẹ́ àwọn òòṣà wọn nífẹ́ àníjù wọ́n wá rò wípé àwọn òòṣà wọ̀nyí òun ni ó sún àwọn ọmọ Ọlọ́run Ọba àwọn òòṣà wọ̀nyí làwọn máa pè àwọn ẹni ọmọ wa sún àwọn ọmọ Ọlọ́run Ọba wọ́n lè lérò pé àwọn òòṣà wọ̀nyí àwọn ni ó sì pè àwọn lọ́dọ̀ Ọlọ́run Ọba sọ ẹjẹ́ àwọn máa pè wọ́n kán lè sì pè wá lọ́dọ̀ Ọlọ́run Ọba wọ́n ní tó ń ti pé làákàyè gan làákàyè ń gé pọ̀n wípé nǹkan yìí tí ò tọ́ ni làákàyè ṣe kí làákàyè ó kọ̀ ara làákàyè gbé wá wípé nǹkan yìí ń kọ́ o nǹkan tí ò wọlé ni làákàyè gé lágé tán wípé nǹkan yìí nǹkan tí ò da ni nǹkan tí ò wọlé ni làákàyè takò bẹ́ẹ̀ so wọ́n ní eléyìí báyìí lójú kó yọ wípé nǹkan tó hàn tó hàn tó hàn báyìí tó yẹ kó dà àwọn kèfèrí gẹ́gbọ́ yé téèyàn bá kó sírú àwọn nǹkan báyìí ọlọ́run ọba àlékẹ́lá ò ní fún yẹn lẹ́skíùsì lórí ẹ̀ lọ́jọ́ gbọdọ̀ kìyàmà nítorí wípé áklù gan ó jẹ́ kó yọ ẹgbẹ́ nǹkan yàn wọlé àwọn kèfèrí gan tó ń jẹ́lẹ́bọ gan làákàyè tiwọn gan náà ó akúnọ́lẹ́jì wípé bí nǹkan bá dé ọlọ́run ọba nìkan là ń pè wọ́n ní tó bá fi mú èèyàn tó ya fọ́nú fọ́ra débi wípé kò tó wá gbọ́ àwọn nǹkan tó kílíà kódà yìí sí àwọn kèfèrí tí ọba tó wá lè gbọ́ yé wọ́n lọ́wọ́ ní fún yẹn lẹ́skíùsì lórí àìmọ̀kan rú eléyìí lọ́jọ́ gbọdọ̀ kìyàmà alwajhu sali ojú pẹ̀lẹ́lẹ̀ kẹta tó fi ṣàlàyé lórí ẹ̀ anna indahum baqiyatu inzarin mimma ja'at bihi rusulu alladhina ursilu qabla nabiyyina sallallahu alaihi wasallam ka ibrahima wa ghayrihi wọ́n lójú pẹ̀lẹ́lẹ̀ kẹta ni pé àwọn tí ẹ ní ọlọ́run ọba àlekẹ́lá ń sọ pé òun ní fìyà jẹ yìí títọ́ òfi gbé òjíjẹ́ dìde sí wọn wọ́n ní ń bẹ lọ́dọ̀ wọn àṣẹ́kùbọ̀ ìkìlọ̀ tí àwọn òjíṣẹ́ mú wá àwọn tó yẹ sí pé ọlọ́run ọba rán síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn òjíṣẹ́ tọ́lọ́run ti ṣáájú rán síwájú ànábì sallallahu alaihi wasallam àtẹ́kùbọ̀ ìkìlọ̀ wọn ó ń bẹ lọ́dọ̀ àwọn kèfèrí wọ̀nyí. wọ́n ní gẹ́gẹ́ bí ànábì Ibrahim ìkìlọ̀ tánábì Ibrahim ṣe àtẹ́kùbọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn wọn tẹ̀lé ní àti àwọn ànábì míì tó yàtọ̀ Ibrahim wà á nà al-hujjata qa'imatun alayhim bidhalika wọ́n ní pẹ̀lú àwọn eléyìí báyìí ẹ̀rí ti dúró lé wọn lórí wọn kàn tẹ̀lé ni wọn tẹ̀lé rí ni. wa jazama bi hadha an-Nawawi fi Sharh Muslim wọ́n ní ìmáàmù Nawawi wọ́n la eléyìí mẹ́lẹ̀ nínú sharhu wọn tó ṣe lórí sahihu Muslim wọ́n ní wọ́n gé léyìí lágé tán wọ́n gé e nípàún nínú tíra wọn bẹ́ẹ̀ wà mẹ́lẹ̀ fil ayati al-bayyinat wọ́n ní ibẹ̀ náà ni al-Abbadi tẹ̀sí lórí ọ̀rọ̀ yìí ibi ọ̀rọ̀ yìí làwọn náà tẹ̀sí nínú al-ayati al-bayyinat so wípé àwọn tẹ́ ń wí yìí tọ́lọ́ ọba àlékẹ́lá sọ ẹ̀yà kalẹ̀ lórí pọ́lọ́hùn ní fìyà jẹ wọ́n yìí àyàfi tóun bá gbójìyà dìde sí wọn wọ́n ní àwọn wọ̀nyí ń kọ́ o wọ́n ní ọlọ́run ọba tiẹ̀ ti gbójìyà dìde sí wọn gan wọ́n ní torí pé àṣẹ́kùbọ̀ iṣẹ́ táwọn ànábì tí ó ṣáájú ànábì wa Muhammad àṣẹ́kùbọ̀ kìlọ̀ wọn ń bẹ lọ́dọ̀ wọn àwọn ni wọ́n tẹ̀lé sọ ajẹ́ sí pé ọlọ́run ti kó jẹ́ dìde sí wọ́dà nìyẹn. alwájú rọ́bì ojú pàdé ẹlẹ́ẹ̀kẹrin tán ìfèsìlẹ̀ lórí màjá aminal ahadithi sahihati àti nàbíyí sallallahu alaihi wasallam òun náà ni àwọn tó wá nínú àwọn ahadith tó lálàáfíà látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam àdáàlàtì àlà ànàbà ẹ̀bọ̀ àhìlìfọ́tọ̀rọ̀tì mìíràn náà tó ń tọ́ka sí wípé àwọn apá kan nínú àwọn tí wọ́n sẹ̀mí lásìkò tí ànábì kankan wá tọ́lọ̀ ọba gbádẹ́bí kàkà dìde inú náà ni wọ́n wà àwọn ẹ̀rí tó tọ́ka pé wọ́n wọ náà yìí páwọn kan nínú àwọn apá kan àwọn tí wọ́n sẹ̀mí lásìkò tí ọlọ́run bá lékelé ògbé ànábì kàkà dìde yìí pé wọ́n wọ náà yìí ẹ̀rí ìgbà náà ti tó wípé ọlọ́run fún wọn ní àyìnmọ̀ kan ẹ̀jẹ̀ kò fún wọn ní àwíjàre àyìnmọ̀ kan nìyẹn. kàmá qaddamna ba'd al muslim. wọ́n gẹ́gẹ́ bó jẹ́ sí pé a ti apá kan àwọn ẹ̀rí tó wá lórí eléyìí báyìí wá nínú sahihu muslim wa ghayrihi àti inú àwọn tíra mi tó yàtọ̀ sí sahihu muslim. naam wa ajaba alqa'iluna bi'udhrihim ah, bilfatrati an hadhihi alawju al-arba'a tẹ́tìrí àwọn èsì tí àwọn tí wọ́n ní ọlọ́wọ́ ọba àlékẹ́lá ní fún ẹnìkankan láwùjáre àyìmọ̀kan lọ́jọ́ gbọdọ̀ kìyàmà àwọn èsì tán fọ̀ lórí àwọn ẹ̀rí táwọn tán lọ́wọ́ ọba àlékelé fún yàn láwùjáyà aláìmọ̀kan àwọn èsì tán tán fọ̀ lórí tán mú wa. àwọn tọ̀hún náà wá fẹ́ fọ̀ èsì lórí tiwọn náà ó ń kálukú jọ kẹ́rù wọn wá ẹ̀rí tí ilé ẹ̀rí tiwa lé àwọn tọ̀hún fèsì lórí àwọn ẹ̀rí ti bí àwọn tọ̀hún náà dẹ́sì padà lórí ẹ̀rí tán lórí èsì tán fọ̀ lórí àwọn ẹ̀rí wọn àwọn náà sì tó fèsì lórí àwọn ẹ̀rí táwọn náà mú wa. àwọn tó sọ yí pé ọlọ́wọ́ ọba àlékelé ò fún àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ògbédìde tí ògbédìde dìde sí yóò fún wọn ní àwíjàre páláìmọ̀kan wọn ni wọ́n lọ́jọ́ gbẹdọ̀ kìyàmọ̀ tí ò ní fìyà jẹ wọn àwọn náà dáhùn lórí àwọn èsì mẹ́rẹ̀ẹ̀rin táwọn tọ̀hún mú wáyìí fàájáàbù anìwájì awwal wọ́n ní ojú pẹ̀lẹ́ lákọ̀ọ́kọ́ tẹ dáhùn yẹn ìdáhùn lórí ẹ̀ ọ̀rọ̀ tẹ sọ ẹja fèsì lé lórí wàhúwà káwùnù tààvídì ni pé ìjẹníyà tó wà níbi gbóná ọlọ́wọ́ bá wípé wà máa kún náà mú àbìdí ní hatta náà bàtà rasúlà tọ́lọ́wọ́ bá àdékẹ́ sọ pé àwọn ọlọ́wọ́ bá ò ní fìyà jẹ èèyàn àyàfi àtàwá bí òṣìṣẹ́ ju èsì tọ́wá takú. wípé innama huwa ta'dhibu dunyawi duna al-ukhrawi min wajhayn min wajhayn wípé ìyá kìí ṣe yàtà kìyàmà lọ́wọ́ bá ń sọ́nu áyà yìí wọ́n ní èsì méjì lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí pé kọ̀ wọlé ìlàyé fún yín létí. al-awwal alákọ̀ọ́kọ́ anáwó khilafu zọ́hìlì qur'an wọ́n ní tẹ́ tú ọ̀ta ko ìtumọ̀ tó hàn ní al-qur'an kò síbi tọ́lọ̀ ti sọ pé ìyá ayé ni níbi jẹ́wọ́ o ìyá kìyàmà ní síbi jẹ́wọ́ wọ́n ní kò síbi tọ́lọ̀ ti sọ báwọn. wọ́n ní khilafu zọ́hìlì qur'an wọ́n ló ta ko ìtọ́hàn nínú àyà qur'an. لأن ظاهر القرآن انتفاء التعذيب مطلقا wọ́n ní torí pé ń tọ́ hàn nínú àyà Qur'an ni pé ọlọ́run ọba àlekẹ́lá ń gbé kúrò ìjẹníyà ní gbogbo ọ̀nà lọ́lọ́run ti gbé kúrò kéde táyé nìkan mutlaqan ẹ ìjẹníyà pọ́nbélé ní titayé àti tàǹkìyàmà láì ìsàdáyẹrí kankan láì kọ̀ ìyáda rẹ̀ láì dé pé ìyá tayé àbí tàǹkìyàmà ìyàtọ̀lọ̀ ìgbé ìgbé ìgbéyà kúrò fún ni ní ti bọ̀rọ̀ gidi tí ò sí dídè ń bẹ tí ò sí dídé àsìkò kan àbí ààyè kan àbí ìlú kan àbí ìran kan tí ò sí ń bẹ yóò bá ní sìn lọ́lọ́mọba àdékẹ́lá ń sọ àti yàtẹ̀ yàtà kìyàmù lọ́lọ́mọba àdékẹ́lá gbé kúrò nínú àyà yìí. wọ́n ní fahuwa àyẹ̀mú mẹ́ntàlì hìfì júnìyà wọ́n ní àyà yìí ọkẹ̀nu ọgbààyè ó ju ká sọ pé ìyá ayé nìkan náà gbà lérò lọ. wàsọ́ọ̀bù qur'an and zahirihi wọ́n ní kí a wá yí qur'ani ká yí kúrò lójú ọ̀nà tó gbà wá tó hàn mamnu'u wọ́n ní èèwọ̀ ní ẹ̀gbọ́dọ̀ tú qur'ani gbà òdì. ká tú qur'ani kúrò lójú ọ̀nà tó hàn sí gbogbo ìyẹn gbọ́yé ká wá fẹ́ mútùmọ̀ míì wá wọ́n ní mamnu'u ìta kọ̀ fún wa pé ẹ̀gbọ́dọ̀ débẹ̀ ni o ilá bìdẹ̀lìlì àyàfi tẹ́ bá rí ẹ̀rí kan àbí àdìsí kan rà nẹ́bí para wá tu tẹ́ ẹ̀ bá ti rí dẹ̀rílù kankan tí ó tu báyẹn ẹ gbọ́dọ̀ tu bẹ́ẹ̀ láíláí ẹ gbọ́dọ̀ tu. illa bi dalilin yajibu rujuu ilayhi àyàfi tẹ́ bá rí ẹ̀rí kan tọ́sọ̀ náà yẹn ká padà sí ẹ̀rí yẹn lọ́yà kù. sòyìngbà tí o ti wá sẹ́ẹ̀rì kankan ẹ fílẹ̀ bí ọlọ́run ọba àlékelá ṣe gbé wa ọlọ́run ṣe náà fi tàbí ọlọ́run gbé kúrò yìí jẹni níyà àtàyà tàlùkìyàmà ọ̀nà méjì ọlọ́run ti máa ń jẹ ìrìnyà méjèèjì náà ọlọ́run gbé kúrò kéde tayé nìkan kéde tayé ok táwọn yẹn kan bá sọ pé ìyàlùkìyàmà ọlọ́run ní fi jẹ wọn kọ̀sọ́ pé òun ní fi tayé jẹ wọn kí lè sì tẹ́ sọ fún wọn náà ẹ̀yin mú ti yàtà yí pé ìyá ayé lọ́wọ́ ní ní fi jẹ wọn yóò fi tayé jẹ wọn kí ti lẹni tọ̀hún yẹn àyàfẹ́ tó bá yẹ pé ọlọ́run lòun ní fìyà jẹ wọn kò ní fìyà jẹ wọn náà nìyẹn àtàyè tàlkìyàmà ọlọ́run lòun ní fìyà jẹ wọn so nígbà tó ò ti rí dẹ́rẹ́lì pé táyé lọ́lọ́run gbà lérò tàlkìyàmà ni fílẹ̀ bọ́lọ́run ṣe fílẹ̀ pé òun ò ní fìyà jẹ wọn kò ní fìyà jẹ wọn náà nìyẹn. ọ̀nà ilé ìkejì tábì fèsì lẹ́yìn lórí lórí àyà yìí anna al-Qur'ana دل في آيات كثيرة عن شمول التعذيب المنفي في الآية في الآية للتعذيب في الآخرة wọ́n ní Qur'an gan ó tọ́ka nínú àwọn àyà tó pọ̀ àìṣùmúlì tàyàzírì mọ̀fíyì fi àyà ó tọ́ka sí pé ìgbé ìfìyàjẹni tọ́lọ́ọ̀bà àdékẹ́lá ló ń wò ní fìyàjẹrẹ yẹn wípé ó kó gbogbo ọ̀nà tọ́lọ́ọ̀bà àdékẹ́lá ló ń fìyàjẹrẹ sínú ní àtàyà sàlìkìyàmà wọn láyà Qur'an tó pọ̀ gan tọ́ka lórí pé gbogbo ọ̀nà tọ́lọ́ọ̀ méjèèjì ló kó sínú wọn láwọn àyà tó pọ̀ ọjà ńlá lórí ẹ̀. naam kakọ́líhì wọ́n ní àǹṣùmọ́lì tààzídì man fihi fil ayati tààzídì fil akhirati kakọ́líhì wọ́n gẹ́gẹ́ bí gbọ́dọ̀ ọlọ́run bá tó sọ pé kullama ulqiya fiha fawj ọlọ́ni gbogbo àkígbà tí wọ́n bá ti ń kó àwọn ọmọ náà sínú náà tó bá ń kó wọn síbẹ̀ níjọ níjọ sàálàhùn kọ̀zánátùhà ọlọ́ni àwọn màláìkà tí ń sọ́nà wọ́n mú wá béèrè lọ́wọ́ àwọn ọmọ náà yìí alámiyá ti kùm nàzír ǹjẹ́ olùkìlọ̀ òde wá bá olùkìlọ̀ wá bá yín lé ayé ni tó olùkìlọ̀ wá bá yín tẹ̀ fi dọ́mọ náà ni. ó túmọ̀ sí pé ìbéèrè yẹn ń jẹ́ pé yan yín pé à tó bá yẹ pé olùkìlọ̀ wá bá yín ẹ̀ lè lẹ́ ìdíjẹ́ ìníwọ̀n náà. Ah, sórí kìlọ̀ wá báyìí bọ́ọ̀lù kìlọ̀ wá báyìí àjẹsí pé excuse tẹ lè ní tẹ̀bí níjọ́ ọmọ náà ó ti ṣe kí o ó ti kú o òun náà ní kẹ́ ẹ sọ fún wa ń sìn pé olùkìlọ̀ wá báyìí ìgbà tó olùkìlọ̀ ti wá báyìí yẹn kò sí excuse mọ́ nìyẹn ó túmọ̀ sí pé lọ́jọ́ gbọdọ̀ fi yá mẹ́ gan wọ́n sì tún béèrè lọ́wọ́ wọn ṣé báyìí nìsí wípé in tó lè láyé kò ń bìyà náà ni pé alámúyá ti ajẹ́sí pé nítorí lè gbé ìyá kìyàmà kú òkun yẹn òní pé pọ́lù kìyàmà abalẹ̀ ayé nàbí mèrè pé sẹ́lẹ̀ yìí tẹ ẹ kó sínú àwọn conditions yìí ni kọ́ọ̀lù bala. tẹ̀mí kò sẹ́ni tí ó lè parọ́ ọjọ́ gbọdọ̀ kìyàmà kó dàbọ̀ fẹ́ parọ́ ọjọ́ òní rọ́pa wọ́n ní a olùkìlọ́ wa bá wa wà lágbọ́ tó bá ti wá báyìí ti gbọ́ ọyà ìlú náà ó túmọ̀ sí pé àyè wọ́n ní wàá wá dalilun ala anna jami'a ala anna jami'a afwaji alinna wọ́n nílé ní ẹ̀rí wípé gbogbo àwọn ìjọ tí wọ́n tọ́jà ìjọ ọmọ náà máa ń dìbò fil akhirati wọn ní fi àjọ wọn ló gbọdọ̀ fìyàmà illa ba'da inzari rusul àyàfi lẹ́yìn táwọn ànábì ọlọ́run bá ti wá kìlọ̀ fún wọn láyé ló tó máa fi àjọ wọn lé gbọdọ̀ kìyàmà. kama taqaddama ìdọ́hu ìdọ́huhu fi àyàtì kùránìyà wọ́n ní gẹ́gẹ́ bí ó yẹ sí pé àlàyé rẹ̀ ti ṣáájú pẹ̀lú àwọn àyà Qur'an tí ó ti ṣàlàyé ẹ̀ síwájú. wà á jábù ànìwájú ìsáàní wọ́n ní èsì lórí ojú pànẹ́lẹ̀ kejì tẹ́ mú wá tẹ́ fi sọ yí pé àwọn ẹ̀rí tá a mú wá yọ wọlé. وهو أن محل العذر بالفترة في غير الواضح الذي لا يخفى على أحد بنفس الجوابين المذكورين آنفا وني ìdáhùn tẹ mú wá lórí pé ìfún yẹn ní ẹskíwùsì wípé kò ní díyà nígbà tí ọba tẹ̀yìn lásìkò tó yẹ kí wọ́n gbé òjíṣẹ́ kankan dìde sí wọ́n ní yóò máa wọlé níbi àwọn àlámọ̀rí tí ò bá clear níwọ̀n nípa àwọn àlámọ̀rí tí èdè kó fojú hàn tí èdè gbogbo èèyàn ló gbọ́ yé wọ́n nírú àwọn àlámọ̀rí báyìí tó bá kó sí nìkan ní ọmọ ìjìyà pé ń tẹ́ ẹ sọ yìí wípé àmọ́ tí ò ti rújú tọ́jà tó clear gbogbo ẹni tó bá kó sí yóò jìyà tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n ní irú dáhùn méjì tá a fún yín lálàkọ́kọ́ òun náà láàfún yín lẹ́lẹ́kejì náà pé ibo láyà ti sọ bá ń pé eré tó bá ti clear láàmà fi ẹ̀rí lórí ẹ̀mí lè tí ọba ti clear sàmójúkò fún yẹn wọ́n láyà wo ló wí bẹ́ẹ̀ àdìsá nẹ́bí wo ló yẹ bẹ́ẹ̀ pé eré tó bá ti wá clear òun láàmà fi àjẹ̀rẹ̀ lé lórí tó yẹ kí gbogbo èèyàn gan gbọ́ yé tó yẹ bá ní tì tó yẹ kí làákàyè gan ó jẹ́ kó yọ pé nǹkan yìí ọ̀dà tẹ̀ tó bá tún wá kó sí yóò jìyà àmọ́ tí tí ó bá yẹ kó pamọ́ tí gbogbo èèyàn gbọ́yé a mọ̀ fún ẹlẹ́sì lórí ẹ̀ wọn aláyàwó lọ sọ bẹ́ẹ̀ wọn aládìjà lẹ́bi wúlọ́ yàn báwọn. ẹlẹ́ẹ̀kejì wọn ní àwọn àyà Qur'an nìkan ti ti dálà lórí pé eléyìí ò rí bẹ́ẹ̀ wọn ní èsì méjì tá a sọ láàkọ́ iná ẹlẹ́ẹ̀kejì náà wọn ní anna al-farqa bayna al-wadih wa ghayrihi mukhalifun li dhahiri pé ká máa fi yàtọ̀ láàrin pé ẹ ọ̀rọ̀ kan ló clear ọ̀kan ló clear wọ́n lọ yapa sí zohirul Qur'an ọ sí ntọ́hàn nínú alukur'an fàràbùdà lahum min dalili yajibu rujuu ilayhi wọ́n ní irú nǹkan báyìí tẹ́ bá fẹ́ mú wa ó gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ fún wa lẹ́rìí kan tó dọ̀ràn yẹn ká sí kíni ká padà sórí ẹ̀ ẹ gbọ́dọ̀ fún wa lẹ́rìí kan tó yẹ pé ọ̀ràn yẹn ní kíni ká padà sórí ẹ̀rí yẹn tẹ́ bá ti lè rí mú wa. wọ́n wàlí anna Allaha nassa ala anna ahlan nari ma udhibu biha hatta kadhabu rusula fi dari dunya. wọ́n ní àti pé dájúdájú ọlọ́wọ́n ó là mẹ́lẹ̀ wípé àwọn ọmọ ẹ̀ná wọ́n jìyà nínú iná ọlọ́wọ́n bá lékelé fi iná jẹ wọ́n yà wípé apálọ̀wọ́n bá lékelé òní wọ́n yà járe ala anna ahlan nari ma udhibu biha pé àwọn ọmọ wọn fi yaná jẹ wọ́n hatta kazzabu rusula fi dari dunya àyàfi ìgbà tí wọ́n pe àwọn òjíṣẹ́ nírọ́ nílé ayé ajẹ́kọ̀ọ́ jíṣẹ́ wa bá wọn wọ́n pè wọ́n nírọ́ ni ló fìyà jẹ wọn bójú tí ọba ti wá báwọn ìbèlè tí wọn rí pè ní rọ wọn ní jìyà. wọ́n ní báyà ìdáríhìn ní ìdárí kàlùkùfùrí àlùwàbì lẹ́yìn táwọn òjíṣẹ́ ti kìlọ̀ fún wọn níbi kúfùrù wọn tó kílẹ̀ àti wọ́n ṣe yẹn kàmá takọ́ dama ìdọ́ọ̀fù wọ́n ní kẹ́kọ̀ọ́ jẹ́ sí àlàyé rẹ̀ ti ṣe kí ni o kò jì sáájú wà á jáàbù ẹnu ìwádìí ìsáàlì wọn lójú kan ẹlẹ́ẹ̀kẹta tán mú wá wọ́n tó dáhùn lórí yẹn náà alẹ́dì jazama bihi náwáwì tí ìmáàmù náwáwì tiẹ̀ táwọn tiẹ̀ gbé pàún wọn ni wọ́n fèsì lórí yẹn náà wọ́n máa la ilé yìí àbáàdì ibi tó yẹ pé a ní ibẹ̀ ní àbáàdì náà tẹ̀ sí yẹn wọ́n fèsì lé lórí wọ́n wà kíyàmù sójà ti àlẹ́ yìí ìdárì rọ́sùlì lẹ́dínà ọ̀rùsílù kọ́bìlà hù sallallahu alaihi wasallam wípé náà ní pé ẹ̀rí ti dúró lé wọn lórí pẹ̀lú ìkìlọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá rán síwájú òjíṣẹ́ síwájú ànábì sallallahu alaihi wasallam wípé àwọn ẹ̀rí yẹn náà àwọn òjíṣẹ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá rán pẹ̀lú ìkìlọ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam àwọn ẹ̀rí àwọn ìkìlọ̀ tí wọ́n yẹn náà ẹ̀rí ló jẹ́ lórí àwọn eléyìí. bí anna qawluhu aw asafilọ́lá ọ̀dùnmù wọ́n ní alẹ́bílà ursilu qablahu sallallahu alaihi wasallam bi annahu qawlun batilun bila shak wọ́n ní ọ̀rọ̀ yìí kọ́ ọ̀rọ̀ tí kò wọ ọ̀rọ̀ tí àti ò wọlé rárá ni láì sí èméjì ń bẹ ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ bàjẹ́ ni ọ̀rọ̀ tí kò dáa ni láì sí èméjì ń bẹ. لكثرة الآيات القرآنية المصرحة ببطلانه wọ́n ní torí pé àwọn àyà pọ̀ tó wọ́n náà Qur'an tó ń là mọ́lẹ̀ wípé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí ń kọ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rìn lẹ́ni ọ̀rọ̀ tó bàjẹ́ ni. li'anna muqtadahu annahum unziru ala alsinati ba'di rusuli wọ́n ní torí pé ìtumọ̀ tẹ́ ń sọ ni wípé àwọn wọ̀nyí ọlọ́run ọba àlékẹ́ والقرآن والقرآن والقرآن ينفي هذا نفيا باتا في آيات كثيرة وأنا أردت أن القرآن يتاكو نفيا باتا نتتاكو باتا باتا قرآن يتاكو ينيا níbi lẹ́nu àwọn àyà tó pọ̀ níbi ká sọ wípé àwọn ànẹ́bì tó kọjá lọ ọlọ́run ti kọ̀ fún àwọn àlùmọ̀ yẹn lórí àwọn ànẹ́bì tó kọjá lọ wọ́n ní Kùránì takò ọ̀rọ̀ yẹn gan pé kò rí bẹ́ẹ̀ pẹ̀lú nínú àwọn àyà tó pọ̀ kàkọ́ ìlìhì fi yasin wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó sọ nínú sọ́ọ̀tì yasin ọlọ́wọ́ bá ní litunzira qawman ma unzira aba'uhum fahum ghafilun ọlọ́wọ́ bá ní aṣọ alukur'ani kalẹ̀ fúri anabi sallallahu alayhi wa sallam litunzira qawman kó lè bá wa máa fi ṣe ìkìlọ̀ fún àwọn ìjọ kan ìyẹn làwọn lárúbáwá ma unzira aba'uhum tọ́jẹ́ sí pé àrùn olùkìlọ̀ kankan sí àwọn bàbá wọn tó yẹ pé ànábì kankan ó wá kìlọ̀ fún àti ìgbànábì kankan dìde sí àwọn rí wàhùn gọ̀ọ̀fìlùn tí wọ́n sì di aláìmọ̀kan tí wọ́n jẹ́ ẹni tó ti àìmọ̀kan nípa òfin ọlọ́wọ́n ọba tí wọ́n jẹ́ ẹni tó ya fọ́nú fọ́ra sí òfin ọlọ́wọ́n ọba sọ alukóran jẹ́ pé pé márùn-ún zero àbáwò kò sí ànábì kankan tá a rán pé kó wá kìlọ̀ fáwọn bàbá wọn ṣáájú èyí sọ wípé àwọn ànábì tó kọjá lọ ìzáàrù wọn ìkìlọ̀ wọn náà ni ó máa ṣe kí ni o òun náà ni ó máa jẹ́ ẹ̀rí lórí àwọn àwọn ìjọ wọ̀nyí àkọ́rẹ́ lẹ́jẹ̀ kó yẹ pé kò lè jẹ́ kìlọ̀ lórí wọn àárán ànábì sí wọn nítorí pé àárán olùkìlọ̀ kankan ṣáájú wọn rí ìdí mẹ́rin pé àwọn ànábì tá a ti rán síwájú wọn yìí kìí sa àwọn ìjọ lárúbáwá la rán sí àwọn ìjọ míì láti kí la rán wọn sí so kò sí òjíṣẹ́ kankan pẹ̀lú àyà yìí kò sóòjì kankan tó ṣáájú wa bá wọn lárúbáwá nìyẹn. wọ́n ní wà má fi qawlihi má ń bírọ̀ àbá òhù wọ́n ní má tọ́wà bí àyà yìí náà fi yàtọ̀ nàlà tahqiq wọ́n ní má tí ó ń ṣe náà fi òní tó nẹgẹ́tì wípé àgbójá gàgà dìde láti wá kìlọ̀ fún wọn ni. lá màùsùlà wọ́n ní lá màùsùlà kì ṣe lè tàbí sọ ọ̀rọ̀ papọ̀. wàtàdúlù lidhalika alfa'u fi qawlihi wọ́n ní fáwù tó wà níbi gbólóhùn ọlọ́run ọba tó wọ́n pé fahum ghafilun òun ló ń túmọ̀ sí pé má tó wà nígbà ikọ̀ máa ná fíyà ni. wàkàkọ́ ìlìhì fi al-Qasas wọ́n ní bákan náà irú àyà tó wà nínú suratul Qasas òun náà takò. àyà wo ọlọ́ni wa ma kunta bi janibi Tur ọlọ́ni ìyá nẹ́bì ó sí ní ẹ̀gbẹ́ jábàlù Tur nígbà tá a pe ànẹ́bì Musa sọ̀kò wà máa kún tàbí járe de tóòr ọlọ́run rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó sì ní ẹ̀gbẹ́ òkè àtóòr nígbà tá a pè anabi ẹ̀yìn sa anabi musa ìdìnnàdéyìnà nígbà tá a pè anabi musa wàláàkì rahmatan min àmà àmà tèrè anabi àṣìọ́ ní àánú látọ̀dọ̀ ọlọ́run ọba tó rán sí gbogbo ayé litunzira qawman ma atahum min nadhirin min qablik ọlọ́run ọba ní àṣìọ́ ní àánú látọ̀dọ̀ ọlọ́run ọba ọba rẹ wá àṣìọ́ ní àánú fún gbogbo ayé látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ kí o lè bá wa máa kìlọ̀ fún àwọn ìjọ kan máa àtàhùn máa àtàhùn min nàzírì min kọ́bìlìkà tó jẹ́ pé olùkìlọ̀ kan ò ṣáájú rẹ bá wọn rí èyí nìkan pé àwọn olùkìlọ̀ àwọn ànábì tó lọ ìkìlọ̀ so mẹ́sẹ̀jì wọn kò dọ́dọ̀ àwọn táwọn wí kò yẹ báyìí ti yìí ma atahum min nadhirin min qabli olùkìlọ̀ kan síwájú rẹ̀ nẹ́bí òde wa bá wọn rí táàbù wa sọ pé ìkìlọ̀ wọn wà binding lórí wọn. wa qawlihi fi sábà wọ́n ní bákan náà irú ẹ̀ náà ní gbọ́dọ̀ ọlọ́run bá tọ́sọ nínú sọ́ọ̀tù sábà wa ma wa ma ataynahum min kutubin wàmá àrùsàlìnà wàmá àrùsàlìnà ilayhim min qablika min nadhir ọlọ́wọ́n bá ní àwọn lárúbáwá àfún wọn ní tíra àfún wọn láwọn tíra kankan tí wọ́n ń kà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí àwọn ọlọ́wọ́n bá láàsọ tíra kankan kalẹ̀ fún wọn tí wọ́n ń kà rí tẹ́lẹ̀ láti fi mọ òfin ọlọ́wọ́n bá wàmá àrùsàlìnà ilayhim min qablik min nadhiri àti ìran òjíṣẹ́ kankan ṣáájú rẹ̀ ànábì tó jẹ́ olùkìlọ̀ fún wọn rí àfún wọn tíra rí àbí síwájú ànábì sáfà àfáwọn lárúbá ń tíra ni àwọn ọmọ israẹli là fún ní tíra àbí ẹ̀kọ́ ni àfún lárúbáwá ní tíra síwájú ànábì sallallahu alaihi wasallam sọlọ ọba àlékẹlẹ gbé ànábì musa sí ó gbé ìdílé sọmọ lárúbáwá ni ó gbé ànábì musa ìdílé sọmọ ebi akọrẹ mi àyàfi sí àgùntàn israẹli tó sọnù ẹ tèmi nǹkan tó wà ebi nǹkan tó wà ń nìyẹn. naam wàkàkọ́ọ̀lì yìí fi alif lam mim as

ọlọ́run ọba ní bal huwa al-haqqu min rabbika ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tá ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ o bóyá ní wípé òdodo ni látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ alukur'an sísọ kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sanabi ń ké fún yìí òdodo ni látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ o litunzira qawma aṣọ kalẹ̀ fún ìrìn ànábì kó lè bá ọmọ bí ṣe ìkìlọ̀ fáwọn ìjọ kan ma atahum min nadhiri tó jẹ́ sí pé olùkìlọ̀ kan ṣáájú ìlọ́wọ́ bá wọn rí ìlànà ìdáríjà bẹ àyà wọn ní títí lọ síbi àwọn àyà míì tó tún yàtọ̀ sí eléyìí tó tún yàtọ̀ sí eléyìí nínú àwọn àyà tó kọ̀ tó wá lórí ẹ̀. so eléyìí náà jẹ́ sọ wípé àwọn àwọn ìkìlọ̀ lórí tiwọn náà wọ́n lé lè nítorí pé ọlọ́run bá àlékẹ́lá ó takorú ọ̀rọ̀ yìí nínú alukur'anul karim fáwọn lárúbáwá ń kọ́ olùkìlọ̀ kan ṣáájú wa bá wọn rí. oye báyìí nísìnyí so ìjọ kan ni tọ́jú pé fún wọn ní tíra ṣáájú rí àṣìrò òṣìṣẹ́ kankan dìde sí wọn gbé òṣìṣẹ́ kankan lé bẹ́ẹ̀ náà lọ́mọ nàìjíríà náà àbí kódà bẹ́ẹ̀ lọ́mọ amẹ́ríkà bẹ́ẹ̀ lọ́mọ britain bẹ́ẹ̀ lọ́mọ pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n ọba àlékẹ́ ọlá òṣèké ni ọ̀rọ̀ òṣìṣẹ́ kankan ṣáájú sí wa rí anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ wa rántí gbogbo o àti róòmù ni o àti pásíà ni o àti wọn yányán àti gbogbo lárúbáwá àti gbogbo ọmọ nàìjíríà náà ọlọ́run bá àdékẹ́lá wà rán níbi tí gbogbo wa pátápátá kọ́ ọmọ jẹ́ òjíṣẹ́ sí gbogbo àwa yòókù náà kọ́ ọmọ bàjẹ́ kíkẹ́ nìkan ò ní ṣe pé ní kò ní ròjíṣẹ́. naam wọ́n wá àjáàbù ànilwájì rọ́ọ̀bìrì wọ́n wá dáhùn wọ́n fèsì lórí ojúpọ̀lẹ́ lẹ́ẹ̀kẹrin náà bí anna ahadith alwarida fi sahihi muslim wípé àwọn hadithu tí ó wá nínú sahih muslim tẹ mú wáyé wa ghayruhu àtàwọn míì tó yàtọ̀ sí akhbarul ahad kéwúládé o wọ́n ní àwọn ahadithu tẹ mú wá nínú sahih muslim yẹn wọ́n ní àwọn ìró kan ni tó jẹ́ sí pé ahadu ni àwọn ẹnìkan méjì nínú àwọn sọ̀hábà lọ́gbà wa tí ò dépò mùtàwátì ẹnìkan méjì mẹ́ta nínú àwọn sọ̀hábà lọ́gbà wa. wọ́n ní yuqaddamu alayha al-qati' wọ́n ní àwọn ẹ̀rí tóun jẹ́ al-qati' ìtọ́jẹ́ mutawatir agbọ́dọ̀ gbélékè ahad yẹn ni pé a ní fi hadith sahihu muslim hadith baba nabi tẹ̀ mú wáyé hadith ìyá nabi sallallahu alayhi wa sallam tẹ̀ mú wáyé tẹ̀ pàṣẹ sábì mú wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní àwọn ní ni a lè fi tako aya Qur'an tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé kọ̀tọ̀ ìyá ni yẹn ni pé kọ̀tọ̀ ìyá tó subut tó yẹ báyìí ni ti mutawatir ni. sẹ́rí ọ̀rọ̀ tí Sheikh Muhammad bin Amina ṣe ń pété sọ bí báyìí ọ̀rọ̀ yìí ẹ̀rọ ńláńlá ni ẹ̀rọ ńlá pátápátá gbáà ni nítorí wípé almanhaju sahih walmawqifu sahih arrajihu mawqifu tó lálàáfíà tó tẹ̀sùn wọn òun náà ni pé akhbarul ahad tufidu al-yaqin wa tufidu al-ilm kama tufiduhu akhbarul mutawatira ṣé bá ní kì gẹ́gẹ́ bí àwọn àwọn mutawatir tẹ́rí ok n ti sàlàyé ṣẹ́rí àwọn ìró tí a bá rí ẹyọ kan nínú sọ̀hábà tó bá mú wá ẹyọ kan náà sọ̀hábà tá a bá rí tó bá mú wá. ó ń fún wa ká ní ìmọ̀ lórí ẹ̀ ká lórí ẹ̀ ó dẹ̀ wúlò sí pé ká yọ ìmọ̀ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn eléyìí tọ́pọ̀ náà sọ̀hábà náà bá gbà wá. nítorí wípé àtẹnìkan àti ọ̀pọ̀ àwọn sọ̀hábà gbogbo wa wá sáyẹn dúlù ni wọn. àní nítorí pé sọ̀hábì kan lọ́gba hadith káwákáwá ni ẹ ó ti wá lè jóun nìkan lọ́gba wa so àjẹsí pé a lè fi gbogbo ẹ̀mí balẹ̀ pé ó jòdòdò. ṣé bá ní sí so tá a bá wá rí eléyìí tọ́pọ̀ táwọn tọ́pọ̀ gbà wá àjẹpẹ́ a máa gbé e lékè inú tó bá jẹ́ pé àṣà àdìlọ́gba wa ṣé bá níbi. ṣẹ́rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nípa wípé àkùbárù wípé ó àfáàdà àfọ́. ohun túmọ̀ sí pé zọ́nù ni àbámọ̀dáni èèyàn tí ó dáni lójú pátápátá tí kìí bá ṣe pé àbámọ̀dáni pé ó lè má rí bẹ́ẹ̀ tí ó ọ̀rọ̀ yìí ó tako manhaj ilé tó rinlẹ̀ òun náà ni pé àti akhbaru ahad àti mutawatir gbogbo ẹ̀ pátápátá so òun náà ni ipò kan náà ni wọ́n wà ṣùgbọ́n bí tí mo ti lọ rí kéwú ńlá níbí ni pé ṣé rí ẹni tó bá ẹni tó bá sọ orú ọ̀rọ̀ tí sheikh muhammadu muhammadu al-amin aṣèǹkìtì bá kọ́ sọ yìí mo fi ọlọ́run bá búra jàbàtà ò ní ni jàbàtà ò ní ẹni tó bá sọ orú ọ̀rọ̀ yìí pé akhbaru ahad ó àfáàdà zon ṣé bá ní gẹ́gẹ́ bí wọ́n yẹ sọ yìí pé a lè gbé akhbaru ahad a lè gbé lé mutawatir lórí a lè gbé lé jẹ̀lí tó yẹ kó sàbátà sí ó ó ṣubútan kọ̀tọ̀ ìyàn kí ni ṣubútan kọ̀tọ̀ níyàn ní ìrìnlẹ̀ kọ̀tọ̀ yìí ìrìnlẹ̀ kọ̀tún ni pé ìrìnlẹ̀ tí ò sí méjì ń bẹ ìrìnlẹ̀ tí ò ń a lè fi wéré fẹ́ pé ìrìnlẹ̀ rẹ̀ lọ́nù la fi fi kìí ṣe pé yẹ̀kín kìí ṣe àmọ̀dájú yàbàtà lẹ́yìn tó wá sọ irú ọ̀rọ̀ yìí olórí o ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ ẹ wá sọ fún báyìí wípé nínú àwọn tí ń pè ní kéferì ó gbọ́dọ̀ háàdì sheikh muhammed amina ṣe pété ó gbọ́dọ̀ háàdì wọn sí o torí pé náà ti sọ yìí bó o ti pé abu hanifa ní kéferì bó o ti pé imam ibn hajar ní kéferì ibn qudama al-maqdisi tó pè ní kéferì alimamu shaukani tó pè ní kéferì abubakar jabir al-jazairi tó pè ní kéferì bakru abu zayd tó pè ní kéferì. Ibn Hajar mo ti sàlàyé yẹn tó pé ní kèfèrí ó ti yọra wáyé kú bó o ṣe pé Sheikh Abdullahi Jibril tó pé wọ́n ní wa wọ́n wá pé Sheikh Muhammadu Amin Ashankipi ó pè wọ́n ní kèfèrí ibi tá a bá tẹ́wọ́ o kò yẹ báyìí ó ṣé bá nídìí kẹ́lẹ́ bá ń pé ọkùnrin yẹn in tó dálẹ̀ wàláhì náà yóò kàn máa kúfùrù fáwọn èèyàn lọ ni yóò kàn máa pín kèfèrí lé àwọn èèyàn lọ́wọ́ báyìí ni yóò kàn máa pín lé wọn lọ́wọ́ báyìí ni manhajú burúkú wàláhì manhajú burúkú ní manhajú tí ò gbáà ni zalla lélẹ́yìn zalla kan sọ pé ese olùmọ̀kan yẹ gẹ̀ẹ́rẹ̀ tí ò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. torí pé kò sí ma'asum la ma'asuma illa man asama Allah àbí ẹ̀kọ́ ni kò sẹ́ni kankan tó tó tí tá a sọ́kùn bí àṣìṣe àyàfi ẹ̀tọ́ lọ́ba àdìgbà bá dáàbò bò ṣé bá ní sèyí kò sí isma fẹ́ nìkan kan kò sẹ́ni kankan tí ó ní isma àyàfi anabi sallallahu alayhi wa sallam òun nìkan lọ́wọ́ bá àdékẹ́lá fún ní isma níbi àwọn ṣẹ̀rí níbi àwọn òfin tọ́lọ̀ bá ran tọ́lọ̀ bá fi ran ànábì ò lè ṣiṣẹ́ jẹ́ láíláí ó ti wà mayasum kò lè ṣe mistake nínú iṣẹ́ tọ́lọ̀ bá àdékẹ́lá fi ran. ṣé bá nìdí. àmọ́ níbi ká lo nǹkan gan ká tẹ̀lé òfin ọlọ́wọ́ bá gan ànábì náà máa ṣe mistake mẹ́. ìyẹn ni abasa wa tawalla anja ahul aima sọ̀rọ̀ وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكر الله أبا عليك ولا أقرأ النبي ساكيتي لولا أزيد النبي صلى الله عليه وسلم شيء أتي آية آية طبعا إنه سورة سورة الكهف تصدق الله أبا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé báyìí nìsín nínú àwọn ibi tẹ́ àmọ́ bí iṣẹ́ tọ́lọ́ ọba lè tẹ́lá fi hàn nábì sallallahu alaihi wasallam pé jẹ́ fún wa màásùmù lànàbì àrẹ́bì ò lè ṣe mi sí kò lè ṣiṣẹ́ jẹ́ láyé ọlọ́run ọba lè tẹ́lá ti sọ nítorí nítorí ọba àdìkẹ́lẹ́ gbélé lọ́wọ́ ẹ̀já gbádùn wa. naam níparí òun náà ni pé wọ́n ní ṣéèkì ní hadithi ńkọ́ o wọ́n ní ahadithi tẹ́ mú wọ́n ní akhbaru ahadi ni wọ́n ní àlè fi tako aya Qur'an tàti kó wa ṣé báyìí nìyí torí pé kí o torí pé ìyẹn dalilun qat'iyyu ni kí ni dhanniyu ṣé báyìí nìyí wàhùwà kọlùhù wọn lónà ìgbóná ọlọ́run bá tó sọ pé ọmọ kúnnà mu'azzibina hatta nab'atha rasula Sheikh Al-Albani ti fèsì lórí àwọn àhàdìsì yìí àti kàṣíwájú abẹ́ẹ̀kọ́ ni wọ́n ti fèsì lórí àhàdìsì eh, bàbá àti ìyá nàbì sallallahu alaihi wasallam èsì tí Sheikh Al-Albani fọ̀ lórí ẹ̀yẹn tó òun ní nǹkan tí àgbà wọlé òun la fi rinlẹ̀ síbẹ̀ ní sẹ́lẹ̀ tí Sheikh sọ bí báyìí ni. eléyìí báyìí òní wa qawluhu kullama ulqiya fiha fawj gbólóhùn náà bá tó sọ pé gbogbo àkíbà tí a bá ń kó àwọn ìjọ kèfèrí sínú náà sa'alahum khazanatuha lam ya'tikum nadhir qalu bala àwọn tí ń sọ iná àwọn màláíkà tí ń sọ náà mọ̀ bí wọ́n lè pé ṣé olùkìlọ̀ wá bá yín ni wọ́n máa ní bẹ́ẹ̀ ni olùkìlọ̀ ah, wa nahwu dhalika min al-ayat wọ́n ní àtàwọn tó tún nínú àwọn àyà tó pọ̀ tó pọ̀ tọ́lọ̀ bá lè gbáṣe mú wá náà insha Allah ta'ala ó ṣe ṣe kọjá sí pé ibi tí yá láǹfààní àti bí ó sí lálẹ́ ìlélé báyìí so òun náà ni èsì tí ó jẹ́ èsì tí àwọn àfáà tí wọ́n sọ fún wa pé àlẹ́ ẹ̀dùn bìjà lè ń kọ́ bẹ nínú ọ̀rọ̀ àwọn àlámọ̀rí téèyàn bá nímọ̀ nípa rẹ̀ téèyàn bá fi kú lórí ẹ̀ ọlọ́run bá lékelé fi hàn ní àwíjàre pálá ìmọ̀kànlẹ́dẹ̀ gbẹ̀rẹ̀ kìyàmà ìsìtàn fọ̀ lórí àwọn tó ń ní kò sí eléyìí báyìí nínú kò wọlé nínú òṣùwọ̀n tọ́lọ́run bá inshallah ta'ala a máa tẹ̀síwájú ọ̀sẹ̀ tí ń bọ̀ torí pé aya tí a ké yìí kullama ulkiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir qalu bala ila akhir al-aya títí débi táwọn yẹn parí sí. àwọn àwọn àfáwọn yìí wọ́n tún jọ fèsì fúnra wọn lórí àgbóyè àyà yìí náà so àwọn tó ń fèsì àti kà síwájú àwọn tí wọ́n sọ pé alẹ́fẹ́bí jáde wọlé àwọn náà tó ń gbèsè padà fún wọn tó ẹ pọ̀rọ̀ tí wọ́n là ń kà lọ báyìí lórí èsì tí àwọn tó ń pọ̀ lórí àwọn ẹ̀rí tí wọ́n so èsì tán pọ̀ lórí àyà yìí tó súnmọ́ kí a lórí ẹ̀ insha Allah ní ọ̀sẹ̀ tí ń bọ̀ so insha Allah ta'ala tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ yẹn náà láparí ọ̀rọ̀ nípa alẹ́fẹ́bí jáde tí à ń bá lọ síbá ní tìǹtù inshallah tọ́bárọ̀ ní tìǹbọ̀ yẹn á fi ọ̀rọ̀ sheikh alimami ibn Kathir rahimahullahu ta'ala àti àwọn ẹ̀rí táwọn náà kó wa lórí ọ̀rọ̀ pé ẹ̀rọ bí rìjálì ń bẹ ó dẹ̀ wọlé àwọn àhàdí sàn mú wa sò yẹn láti parí ẹ̀ síbá ní tìǹtù sò inshallah ta'ala á wa sọ eléyìí tí ó rinlẹ̀ jù àti àwọn ntí àwọn àfa àwọn májẹ̀mú tí wọ́n fi sí ọ̀rọ̀ àyọ̀dún rìjálì tí a fi ní símú ọ̀rọ̀ wípé ká fún yẹn lẹ́skíìsì páláyì mọ̀kan ni lórí tó bá ṣe tó fi kú lórí ẹ̀ tí ó mọ̀ dájọ́ nǹkan yẹn tí ó mọ̀ pọ́nà ọba àlékẹ́lẹ́ ọ̀fẹ́ tó fi kú kí làwọn conditions tó wà ń bẹ̀ ṣé bá nídìí so kí làwọn nǹkan kan tó yẹ sí pé ó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó fi jẹ́ sí pé àkàn ní máa sí nǹkan yẹn mú àdẹ̀ ní máa sí gbọ́yé ṣé bá nídìí inshallah ta'ala tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀ á parí eré báyìí torí pé ọjọ́ ti lọ lónìí so inshallah ta'ala ọ̀bẹ náà wà ní kí ọlá kí ọlọ́run bá kí yóò sànù wa aburú ó kéré ó tóbi kọ́lọ̀ wà lékelá kí àwọn ọmọ fi ṣe ọ̀kan kan ẹnì kọ̀ọ̀kan wa. àbẹ́lẹ́ wọn bá kí ọlọ́wọ́ bá kí ó jẹ́ kí a mọ òdodo lódodo kọ́lọ̀ wà kó jẹ́ ká lè máa tẹ̀lé kọ́lọ̀ wà kó jẹ́ kí a mọ irọ́ àti aburú láburú kọ́lọ̀ wà lékelá sì jẹ́ ká lè jìnnà sí. àbẹ́lẹ́ wọn bá lékelá kọ́lọ̀ wà kí ó mú ẹnì kọ̀ọ̀kan wa dúró sí Islam hatta nalqa tí dáàfi pàdé ọlọ́run ọba lọ́jọ́ gbòdà kìyàmà abẹ́lọ́run ọba àwọn ìbáàdà wa kọ́nà ọba àlékẹ́lá kó gbà lọ́wọ́ wa kọ́nà ọba àlékẹ́lá kó dẹ̀ fún wa lókun àtagbára láti máa tẹ̀síwájú lórí àwọn ìbáàdà àti náà àwọn ilé táà ti ń ti kọ́nà ọba kọ́mọ́jì kó bọ́ máa lọ́wọ́ àwọn ilé táà ti máa rí ṣe kọ́nà ọba àlékẹ́lá kí yóò sì rọrùn fún wa láti máa rí ṣe aqulu ma tasma'un astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin subhanaka allahumma bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك